ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ gist tẹ̀ ni wọ́n ní olórí Ronke sọ lójú oorun ní àárín òru o wípé ó ní pé ancient egg ó ń lé òun kiri nínú palace o àwọn ò mọ nǹkan tó ń jẹ́ ancient egg o èmi feel pé bóyá àwọn òrìṣà inú palace ló ń lé olórí Rónkẹ́ kiri nǹkan tẹ̀mí fíò nìyẹn allegedly ìbàdẹ ṣe gbọ́ ni ẹ jẹ́ ká jọ wọ inú gist tèmi tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ni tí ẹ̀ ń darapọ̀ mọ́ channel mi èmi ọmọ yín mo kí yín káàbọ̀ sí orí Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ orúkọ mi kò yí padà Mashola ni orúkọ mi a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ nàìjíríà a gbé ètò yìí kalẹ̀ fún àṣà wa kó má bàa lè parun àti fún àǹfààní fún àwọn bàbá wa àti ìyá wa tán wà ní nàìjíríà tí wọn ní ẹ̀tọ́ láti sọ gẹ̀ẹ́sì ẹ̀yin èèyàn lé hmm, èyí tún lágbára ó bá a ṣe gbọ́ ò wọ́n ni olórí Rónkẹ́ wọ́n sá jáde lójú oorun ní àárín òru wọ́n ní ancient egg wọ́n ló ń lé àwọn kiri ẹ jẹ́ ká jọ gbọ́ gist èyí. wọ́n ní bó ṣe sá jáde tó ní ancient egg ńlé òun wọ́n ní wọ́n ní wọn ò rí nǹkan kan tí ó ń jẹ́ bẹ́ẹ̀ ipe òun nìkan ló ń le wọ́n ní àwọn tó tẹ̀lé wọ́n ní àwọn security náà tí wọ́n ní wọ́n kọ́kọ́ sá tẹ̀lé wọ́n ní nítorí pé <laughs> eré tàǹtí wá bá jáde látọjú oorun yẹn wọ́n ló lágbára kì í ṣe nǹkan kékeré bí mo ṣe sọ o àlẹ́jì ni o ṣe mọ̀ pé mi ìbá kábíyèsí gbé inú palace wọ́n ló gbálẹ̀kùn tóbi wọ́n ní tóbi ò wọ́n ní ẹni tó jáde sí òun ni Mariam wọ́n ní Mariam òun ni ó lọ bá a ló lọ persuade ẹ̀ láti padà lọ sí inú yàrá ẹ̀ ẹ̀yìn èèyàn lé hmm, kì í ṣe nǹkan kékeré lèyí o èèyàn ń béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló ń le kí ló rí báwo ló ṣe rí báwo ni kinní òun ṣe rí wọ́n ní òun nìkan ló mọ nǹkan tó ń lè ẹ̀yin èèyàn lé ẹ mọ̀ pé bó ṣe lọ bá Queen Naomi náà nìyẹn tó ń sọ pé òun tẹ̀ nǹkan mọ́lẹ̀ wípé gbogbo ibi tó ń lọ wọn ò rí kinní yẹn yọ ẹ rántí pé a sọ pé ó lóun tẹ̀ nǹkan mọ́lẹ̀ tó ní kí pé kí Queen Naomi pray fún un tí Queen Naomi fi ní pé kó kúrò ní ilé àwọn ẹ̀yin èèyàn lé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí olórí Rónkẹ́ yìí báwo ni àṣefẹsẹ̀ pé kì í ṣe àfọwọ́fà olórí Rónkẹ́ ẹ̀yin náà mọ̀ pé kò sí ibi tí a gbọ́ wípé olórí Rónkẹ́ lọ ju wípé wọ́n lọ ṣe oògùn níbí wọ́n lọ ṣe oògùn nítàn allegedly tí wọ́n ń kà mọ́ wọn lọ́wọ́ nínú palace ṣó ti yé yín so bóyá gbogbo bí wọ́n ṣe ń tójú bọlé babaláwo kiri yìí bóyá repercussion ẹ̀ ò ní wọ́n ń rí ṣó ti yé yín àbí bóyá wọ́n fẹ́ ṣe nǹkan kan ṣe mọ̀ a ní láti a ní láti sọ̀rọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀ sí olórí Rónkẹ́ ẹ mọ̀ bóyá láàrin òru bóyá fẹ́ ṣe nǹkan kan ni tó jẹ́ pé kinní yẹn basfire ṣó ti yé yín a lè sọ pé pàtó nǹkan tó ń ṣẹlẹ̀ ni ṣùgbọ́n èmi bèlèwè pé téèyàn bá ń léèyàn téèyàn ò bá báàyàn èèyàn máa ń padà ni èèyàn máa ń padà ní nǹkan tó mú yín tẹ̀ ń sá jáde láàrin òru definitely there is so much so much secret sí àwa yìí táwọn ò mọ̀ tó jẹ́ pé ẹ̀yin lẹ mọ̀ nǹkan tẹ́ ń ṣe ní kọ̀rọ̀ ẹ̀yin lẹ mọ̀ nǹkan tẹ́ ń ṣe tó jẹ́ pé ó ń lé yín tó ń dẹ́rù bà yín tó jẹ́ pàwọ̀ yìí àwa yìí ò lè sọ àfi tẹ́ ẹ bá fẹ́ nu ara yín tẹ́ ẹ bá fi sọ jáde ẹ̀yin èèyàn torí gbogbo àwọn èèyàn tó wà ní palace láwọn ò rí nǹkan kan wọ́n ní olórí Rónkẹ́ ló ń rí nǹkan tó le so ṣé téèyàn ò bá ṣe nǹkan secret àbí nǹkan ibi ṣó máa máa rí nǹkan àlùjọ̀nù kó máa lè kiri kó lè rí i wọ́n ní ẹni tí ò bá jẹ gbì kò kí ń kú gbì so ẹ̀yin lẹ́mọ́ bí tẹ́ ti fẹsẹ̀ dé ẹ̀yin lẹ́mọ́ bí tẹ́ ti tójú bọ̀ lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ kùn yìí náà ṣáà ni lórí ọ̀rọ̀ queen náà ṣáà ni ipe queen Naomi àti kábíyèsí òní wà tùgẹ́dà yìí náà ṣáà ni kò sí nǹkan kan mi tó bá dé ju èyí lọ ṣùgbọ́n ẹ̀yin ti gbàgbé wípé nǹkan tí ọlọ́run bá ti sopọ̀ kò sí ẹni tó lè yà wọ́n ṣùgbọ́n ẹ̀yin tó ti gbàgbé wípé orí oníkálukú yìí ọ̀tọ̀ọ̀tọ̀ ni kádàrá tá a yàn wá látọ̀run ó yàtọ̀ kádàrá tá a yàn wá látọ̀run ó yàtọ̀ bí táyé ṣe yan tiẹ̀ òun kọ́ ni kẹ́hìndé ṣe yan tiẹ̀ ẹ̀yin èèyàn lé kìí ṣe nǹkan kékeré ni ọ̀rọ̀ yìí o kéèyàn máa bá ẹni tó ń pe ọlọ́run lójoojúmọ́ jà àwa tí a lè gbàdúrà a gbọ́ tiwa ṣùgbọ́n ẹni tó ń gbàdúrà lọ́sàn àti lóru pẹ̀lú àwẹ̀ àti àdúrà ẹ fẹ́ máa kojú ìjà sí ẹ wá rè pé ọlọ́run á fi yín sílẹ̀ á máa wò yín ràn ah, ó bẹ́tà kẹ́ ẹ jáwọ́ o tó bá jẹ́ pé nǹkan tẹ̀ ń ṣe ní kọ̀kọ̀ ó lágbára ó bẹ́tà kẹ́ ẹ jáwọ́ hmm. ẹ̀ ń try ọlọ́run try láti fún yín ní sample nìyẹn ẹ mọ̀ bóyá nǹkan bóyá nǹkan tó ń lé olórí Rónkẹ́ bóyá ń jẹ́ òní bóyá kìtì ẹ̀ ń ṣe iṣẹ́ ẹ̀gìtàn ló ń láwọn bóyá àwọn angel ló ń lé wọn nínú nínú palace ẹ mọ̀ ẹ lè sọ kò sí ẹni tó lè sọ ọ́nù wà because àlẹ́jì ni nǹkan tá a gbọ́ là ń torchlight sí so nǹkan tó ń lé wọn àwọn nìkan ló lè experience nǹkan tó lé àwọn nìkan ló mọ̀ náà experience àwọn nìkan ló lè fẹnu ara wọn sọ nǹkan tó ń lé wọn nínú palace ẹ wò bá a ṣe gbọ́ náà tán ní bàbá bàbá kan ipe ó lọ sí eh, ilé kábíyèsí mansion wọn pé ó lọ ń sọ òkò ó lọ ń sọ òkú òkó oògùn ó ń sọ sínú palace kó tó di pé wọ́n wá fàálẹ̀ ọlọ́pàá lọ́wọ́ ẹ̀yìn ẹ̀yàn lé gbogbo ọ̀rọ̀ yìí ó ti ń pọ̀ jù lórí pé kí ni ẹ̀fẹ́ kíkọ Naomi àti kábíyèsí wà pọ̀ ṣé ẹ̀yin lọ lọ́hùn ni àbí ẹ̀yin lọ lọ́hùn tó jẹ́ kíkọ Naomi àti kábíyèsí mọ́ra ẹ̀ ń sọ lọ́hùn so the best ni kẹ́ ẹ jáwọ́ obìnrin tẹ́ ń lé yìí ó wà innocent kò ṣe yín ní jàǹbá kò ṣe yín láburú jẹ́jẹ́ ló máa ń lọ kò robi sí yín ẹ wá ní kí ọlọ́run má gbèjà ẹ̀ ẹ ní kí ọlọ́run má kojú ìjà sí ẹni tó bá ń ro ibi sí. ẹ̀yin èèyàn lé tó bá jẹ́ nǹkan tó jẹ́ pé ẹ ṣe ní ìkọ̀kọ̀ tó yẹ pé ó ń jẹ́ kí nǹkan burúkú yọ sí yín ó bẹ́tà kẹ́ ẹ jẹ́wọ́ o èèyàn lé bí a ṣe gbọ́ gist yẹn nìyẹn o ẹ mọ̀ bí kábíyèsí palace bó ṣe tóbi tó pẹ̀lú gbogbo àwọn ènìyàn tó wà ńbẹ̀ wọ́n ní ẹnu ya àwọn ènìyàn nígbà tí olórí Rónkẹ́ ń sá kiri láàrin òru pé òun rí ancient egg tó ń lé òun kiri bí a ṣe gbọ́ nìyẹn allegedly ni o gbogbo nǹkan tí mò ń sọ yìí mi ìbá kábíyèsí gbé inú palace o ẹ̀yin ènìyàn tó ń gbọ́ mi nílé ọlọ́run elédùnmarè á wà pẹ̀lú yín etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe like kò ní kàn ìsẹ̀ àlàyé ẹjọ́ ẹ bá wa fún fídíò yìí ní thumbs up ọlọ́run elédùnmarè á wà pẹ̀lú gbogbo yín o ẹ ṣé mo dúpẹ́ please share this video like and subscribe god bless you all.